fagilé lági ọ̀rọ̀ jọ ìgbà náà. aláǹgbá níyàwó mi. ẹ ṣe ju òun lẹ́kọ̀ọ́ náà. àwọn wo ló fẹ́ pàṣẹ fún níbo náà ti fẹ́ pa tó fẹ́ múlẹ̀ ìkíní ìkejì ìkẹta ẹyọ kan tó kù tí mo tún gbẹ́mí mi lé ẹ wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ ń sọ jákujàku ẹ ń sọ jagos lẹ́nu ẹ ń sọ jáde ẹ wá ní kíní kankan pàṣẹ fáwọn wòlíì. nígbà tí ìṣèta yí ẹgbẹ́ ìtajà tó fẹ́ ṣe o wà bá bá obìnrin tù mí nígbè tèmi lábẹ́ òrùlé mi ibi tó wá lóyún. fìyàn náà tó bá yàwó ìmàmú ẹ dárò. fún lẹ́dí yẹn